وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب الوديعه أن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال من أودع وديعة فليس عليه ضمان أخرجه ابن ماجه وفي إسناده ضعف وباب قسم الصدقات تقدم في آخر الزكاة كتاب النكاح عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه وعن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم حمد الله وأثنى عليه وقال لكني أنا أصلي وأنام وأصوم وأفطر وأصوم وأفطر وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني متفق عليه حديث الله قولون هو باب الوديعة الوديعة الوديعة náà ní kẹtẹ agbé pamẹ sí yẹn lọ́dọ̀ lókè ìgbà tí yẹn bá ti mọ pé dágbé èèyàn bá wọn mójútó èèyàn ní jẹ èèyàn ní dáwọ́ tẹ̀ tónìkan bá ti béèrè nǹkan rẹ̀ kí ẹgbẹ́ tó ṣe gbé fún yẹn náà lèèyàn dá padà fún téèyàn bá dẹni tí ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ rere lèèyàn ṣe o iṣẹ́ rere ilé ìtúsí tó ṣe gbé ó máa ń ní ládá tó pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá o torí ká bá wọn gbàgbé pamọ́ ọbọ sábẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹ máa ń yín lọ́wọ́ lórí àtúnṣe tọlọ́run ẹ máa ń yín lọ́wọ́ lórí àtúnpáyọ lọ ó tún bọ́ sí abẹ́ hadith Ànábì Muhammad. صلى الله عليه وآله وسلم يعني والله في عون العبد ما دام العبد في عون أخيه ọlọ́run ọba yóò máa ṣe àrànṣe fún ẹrú rẹ̀ lópin ìgbà tẹ́rú náà bá ń ṣèrànlọ́wọ́ ọmọ ẹ̀yà rẹ̀ torí ẹ̀ ìgbà míì sábà gba nǹkan gbé pamọ́ ọ̀ràn yẹn ló máa ń jẹ́ pé kéèyàn gbà láti máa gbé pamọ́ nígbà tá a bá rẹ lómi tó ṣe kó lè bá wọn sọ tí ó gbé pamọ́ tí dúkìá yẹn òfin ní ráàlì tí òfin ní sọnù ju ìwà nìkan lọ ajá pé ntaasi tí ó mú kí dúkìá mùsùlùmí ọmọ sọnù ọ̀ràn yẹn ni. ajẹ́ kó ti yẹn lórí rẹ̀ ń gbà náà kó bá ọgbà kó gbé pamọ́ ẹni tá a gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ ọwọ́ rẹ̀ ọwọ́ ẹni tá a fọkàn so torí ẹ̀ tí nǹkan tá a gbé pamọ́ sí lọ́dọ̀ yẹn nígbà táwọn bá ti ta fẹ́ ni. gẹ́gẹ́ bá ti ṣe gbé fún náà ni ọjà padà oníyingẹ àdínkù òní bá àléébù òní ṣẹlẹ̀ sí lèmádá lè ànà yẹdẹwò yẹdọ ẹmí tọ lábẹbẹ nígbà tá a bá gba ẹrù wa tá a gbé pamẹ́ sí lọ́dọ̀ á dúpẹ́ fún nítorí pé kọ́nà dáadáa yẹn ọmọ bá di ẹni tó ṣe dáadáa sí wa ọpẹ́ ló ká dá fún. ǹjẹ́ ìgbà tó ṣe pé ńgbà táwa gbé pamọ́ sí lọ́dọ̀ bàbá wa dá mẹ́jẹ̀mú pé ìkan ló wọ́n gbà nítorí pé mo gbà láti bọ́ ọ sọ ọ bọ́ sábẹ́ ẹ dáadáa tí mùsùlùmí máa ń ṣe sí mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ tó bá wù ọ́ nà tó bá gba ní tó gbé pamọ́ sí lọ́dọ̀ kò burú lábẹ́ òfin ọlọ́run kò fún lówó kò sínú kọ́ndíṣàn o kò burú kò fún lówó ẹṣin o. àlùwẹ̀díyà ní tá gbé pamọ́ tá a sọ èèyàn òun náà náà máa ń pè é gbogbo savings eléyìí tó wọ àwọn bank so wàdíyà ló náà ń jẹ so ọsibí ma ikú òun wọn ń jẹ wàdíyà tún tàbí dá wọ wàdíyà tún tàhtà tọlẹ ó ṣeéṣe ó jẹ́ pé fixed deposit ìlà account yẹ jẹ́ kó fi sílẹ̀ kó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ ọba wù ọ ló tó lọ withdraw owó yẹn ó sì lè jẹ́ pé wadi'atun tahta at current account tó pé from time to time ó lè lọ gbowó rẹ̀ tẹ́lẹ̀ yìí á rí i pé náà ló bọ́ sínú transactions àwọn báńkì ó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan táwọn àkópamọ́ sọ́dọ̀ bank generally kìí ṣe ń tá a kó fún wa ni wọ́n dá padà fún wa níjọ́ tá a bá fẹ́ gbà kìí ṣe ń tá a kó fún wa ni wọ́n dá padà àmọ́ iye rẹ̀ ni wọ́n dá padà torí ẹ̀ owó táwa ti wá kó fún wa ìgbà tá a ti fi tẹlómìn fi jà arọ́ tiwa lábẹ́ òfin ó ti já sí pé báńkì yáwó lọ́dọ̀ wa ìgbà tó yẹ kó owó táwa fún un ojúlówó rẹ̀ kọ́ ni ọ̀dà padà fún un unlike ìwọ nílé rẹ ní ẹnìkan gbé nǹkan sínú angolóòfù ẹlẹ́pẹ́ bá sọ kí ló ń owó ni ṣé mo lè kà á ẹ̀ka ó sì ká wọn náà ti sílẹ̀ padà ó sì rọ akọ́sílá pé owó lágbájá ni ó sì fi yá àwọn fámìlì rẹ lágbájá gbé nǹkan pamọ́ sí mi lọ́dọ̀ ayé bá mọ̀ tó bá sí wọ́n ṣẹ́kú tó di kó á gba nǹkan rẹ̀ owó nǹkan rẹ̀ wà ńtọ́ gba gángangangan ni wọ́n dà padà unlike àwọn báńkì báńkì ò ní dá ìṣe dá nǹkan tó kó fún padà báwò iye rẹ̀ ni ó kó padà òfin ṣẹlẹ̀ àwọn sọ pé bàdí táàgì máa fún ẹ lówó báyìí àbí ìgbà tá gbé nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ báyìí nǹkan tá gbé pamọ́ sí ọlọ́dọ̀ gángan gángan kọ́ lọ dá padà àmọ́ arú rẹ̀ lọ dá padà iye rẹ̀ lọ san padà ó ti já sí pọ̀ ìyàwó lábẹ́ òfin ìdí ìnù tó fi jẹ́ pé kò nídìí àlọ́ tí ọba jẹ́ kó gbówó sí báńkì nìkan wọ́n sì já tẹ́là rẹ ló ń tẹ̀ kó o ti wọlé ìbẹ̀ náà lẹ́sìn wá táwọn kan ti dé tán gbé ìbọn dání fún ọkọ̀ gbogbo owó wa wọ́n sì gba gbogbo owó lọ wọ́n sátìrí kan ti sáàpù owó rẹ̀ sá sẹ́ńtọ́ jẹ́ olówó sanwó rẹ̀ àbí òní tán yọ̀tọ̀. ṣèdínù amẹ́ni tí wọ́n gbówó sí lọ́dọ̀ ká máa wò yàtọ̀ níbi ògbówó sí lọ́dọ̀ ó kéré àbọ̀pọ̀ tó wọ́n wá pé wọ́n ti digun wá jalè owó mú lọ́wọ́ ó sì wádìí orí pé lódodo wọ́n digun jalè owó mú lọ́wọ́ ìwádìí tí wọ́n fi hàn wá wọ́n ń kọ́ ló tètè rẹ̀ pé káwọn kan dọ́gbọ́n pé àwọn wá gbà fóun. ẹ̀gbọ́n le gbà lọ́wọ́ rẹ̀ fún pé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ náà wọ́n padà kó fún àwọn kan kó owó tẹ́ wọn ni ìwádìí fi hàn pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lódodo ni á jí ma lọ́wọ́ lábẹ́ òfin ọlọ́run kò ní sọkọ́bọ̀ padà ọlọ́run ká dára bẹ́ẹ̀ lèmádá torí pé ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ náà ọwọ́ ẹni tá a fọkàn tán ọwọ́ ẹni làkín tó náà bá ti lè ṣe ìṣe kan tó fi hàn yín pé kò sí fọkàn tán ó ti parí nìyẹn o bí gọ́nà mọ́wó tó kó fún un wọ́n á rí i pé àwọn fifty fifty naira wà ń bẹ̀ tó wá ní the change tó lọ́wọ́ ṣe one thousand nínú àwọn fifty fifty naira ó fi one thousand ńlá ó fi rọ́pò rẹ̀ tẹ̀yìn rẹ̀ ní kankan wá tó gbogbo ó ní ọ̀sán padà orúkọ yé wa nítorí pọ́wọ́ rẹ̀ sí ọwọ́ ẹni tó àfọkàtà má ó ti dánwó ń jàǹbá sẹ́ni tó kó ti ọlọ́dọ̀ ní òun gbà púpọ̀ máa tẹ̀ kọ̀gbà kí ló ń sẹ́ sí so therefore anything tó bá ti lè sowó ni tó ti dára bí bẹ́ẹ̀ náà ni wọ́n kówó ìsì ọlọ́dọ̀ kí ẹ bá wa sọ wọ́n á sọ pé ọ̀la lọ́jọ́ ọjà kan Ọha ni ọ́ ṣèṣe alówó ah, lọ́wọ́ wọ́n á lè ra tuntun kó pamọ́ lé káma rọra jẹ́ díẹ̀díẹ̀ wọ́n tiẹ̀ ní ọjà ètò lọ iṣu ọ̀yà kọ́ ọ mbẹ́ àtẹ̀wé àtẹ̀tẹ̀ wá àtẹ̀tẹ̀ wá tó yọ̀pọ̀ tó bá wọn kó wọn lọ ra bí kó wọn káwọn jẹ́ ọwọ́ wọn kọ́ ló lówó owó tó kó pamọ́ sí lọ́dọ̀ wa mọ́ àfisákò wọn á lọ sọ́jà wọn lọ sọ́jà oko àpò tó fi owó sí àwọn kan bá yọ wọn bá ní wọn láwọn ti máa lọ ni kí wọn ti ti máa lọ mo ń mú lọ́jọ́ oko kó bá mo ti ẹ̀fídé rásù kọlọ àjẹkọ́ ṣèké ni wọn sanwó kò ní jálè ó mú dọ́jọ́ oko yẹ ọ́nà tún òwò ọ̀wọ̀ o tún wá dáwó padà lé bó ṣe wà tí kankan bá sọ wọn wá san padà torí kò sí hàn pé bá bonjà ń bá ní ọ torí ẹ agbọ́dọ̀ kí ìsara ẹni bọdù tó máa gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ tó bá jẹ ẹni tó ṣe fọkàn tán tí ó fi jàǹbá fi lọ owó yẹn tí kankan bá sọ owó yẹn kò ní san padà àwọn tó bá ti dá alábàá tó gbìyànjú ẹ àmọ́ tí ò padà lo owó yẹn fún nǹkan tó ti mú jáde kó láyé rẹ̀ láti lọ fi ṣe nǹkan míì àmọ́ kọ̀ọ̀kan ṣeéṣe ni tí kankan bá sùn wọ́n yẹn kọ́ yọ sọ padà. ìrẹ̀ eléyìí ni alwadai' lẹ́sẹ̀ gbogbo anú gbèsè ayé tá a bá gbé nǹkan pamọ́ sí yàn lọ́dọ̀ ó ṣeéṣe kó gbé nǹkan pamọ́ sáwà náà lọ́dọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú al-fiqh al-islami báàbù tó dúró digbí. ìmàkà tó dájú gédégbé ni nípa àwọn oríṣiríṣi ìdájọ́ ilé ìtọrọ mọtò máa gbé pamọ́ sí yàn lọ́dọ̀ àbí òye wa lápẹjọ ẹni sùn aboyún ẹran ni wọ́n gbé pamọ́ sí ọlọ́dọ̀ wọ́n sì ní ẹran yẹn yóò máa jẹ ká èyí sì wọ́n lọ́mọ fún lóúnjẹ ní wọ́n bá ní sún ẹran ẹran olóyún tá a fi gbé fún ọ pàtó ti pa àwọn apẹ lórí ìrìn àjò wa ẹran bùn ẹran bímọ tá a lẹni tó lọmọ ẹran tí wọn ti ń gbé ẹran pamọ́ sí lọ́dọ̀ ni àbí ẹni tó lẹran lọlọmọ ẹni tó lẹran lọlọmọ ẹran yẹn ó kéré jọjọ gbàdá gbèsè ọlọdọ. ó ti wá tóbi dáadáa kẹlẹ ìrún tó dé àti bó ṣe má àti ibi tó dé dá lónìí má tà kìnìyà àti bó ṣe má àti ibi tó dé ẹlẹ́ran lónìí kẹlẹ ìbá yé wa tẹ́lẹ̀ gbogbo ẹ wọnú ìdájọ́ tá à sọ yìí báyìí wọn ń pè ní aluwadiya anabi muhammad sallallahu alaihi wasallam nínú hadithi. عمرو بن شعيب عن أبيه so chain of authority very very popular amru ibn shu'aib an abihi generally ọ̀rọ̀ lórí ọ̀nà yìí ṣùgbọ́n èyí tí ẹnu ó fẹsẹ̀ rìn àdéhùn tó bá wá báyà ibn shu'aib àná abiyihi ànjẹ́dẹ́ ìdẹ́nu padà kò sí ní kó fi hasan wọ́n sọ pé nǹkan kan tún ṣe yàtọ̀ sí ibn nǹkan kan ṣe ló kó bá tó fi wá ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ orí bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àwa. àdéhìí gẹ́gẹ́ bí hadith ọ̀lẹ̀ ṣùgbọ́n tó kó sínú yẹn orí bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àwa. nítorí pé ẹ̀rí kan ọ̀tọ́ka sófin kan ìtumọ̀ sí kófin yẹn ò sí. torí àwọn ẹ̀rí pọ̀ but hadith particularly òun ọ̀fẹ́sẹ̀ rìn lọ. ṣùgbọ́n tó tọ́ka sí orí rẹ̀ ṣẹ̀rí àwa. èyí sì ṣe pé bí iná làásì nítorí pé ẹ̀rí kan ọ̀tọ́ka sí nǹkan kan kò túmọ̀ sí pé kò sáwọn ẹ̀rí mi nínú ṣẹ̀ríà kí ló sọ wọ́n ní mọ̀ ní kúùdì àwẹ̀dì àjẹ́ ẹnikẹ́ni tá a bá gbé nǹkan kan sọ wọ́n á gbé nǹkan kan wọ́n fi sọ nǹkan yẹn ọwọ́ sọnù nǹkan yẹn ọbàjẹ́ nǹkan sí nǹkan pẹ̀lú ìsàárẹ̀ ìdìbọ̀mọ́ ò ní súwò rẹ̀ sàn torí tẹ́lẹ̀ náà ọwọ́ rẹ ọwọ́ ẹni tó ṣe fọkàtà ni làákín under condition wọ́n ẹ̀kọ́ dá wa lójú pé lódodo nǹkan ṣe tó ju agbára rẹ lọ ni yéé sì wọ́n ló ṣe sábà bí tí nǹkan fi ṣe wọ́n gbé five hundred thousand pamẹ́ sí ọlọ́dọ̀ ọwọ́ àgbẹ̀ sábà wọlé ilé yín gbé síbẹ̀ pé ọ̀fẹ́ wo tí ó sọ̀wọ́ ìwò ẹnìkan wá gbé lọ ọwọ́ á ní nǹkan sówó nǹkan sówó ìwọ lójú òde wàá san owó yẹn kò ní jáde wọ́n gbowó pamọ́ sí ọlọ́dọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ bá ti wá gbé ọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà sọ pé owó kan tó ti gbé pamọ́ sí mi lọ́dọ̀ náà òjèlé máa jáde máa balẹ̀ nu dọ́mẹ́ta yìí wọ́n kàn máa gbowó lówó mọ́yà lọ́wọ́ lẹ́yìn tí sẹ́wọ̀n kó ló polówó owó fáwọn olè jọ́ wa ti gbé àwọn bá gbowó lọ́wọ́ tó o gbé kalẹ̀ lọ́rọ̀ ọ̀bà lọ́wọ́. bàbá tura gbowó kalẹ̀ ọwọ́ ni wọ́n gbà mọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ń rẹ lórí fóònù lẹ́nu lẹ́nu lọ́lọ́ yẹn náà lójú bá ti pè ní ọ̀sán kówó kàti bẹ lọ́dún kálá ẹnu kó torí ẹ lókun ìgbà tí o bá ti eléyìí tẹ dáadé kìí tọ́ka sí orí bẹ́ẹ̀ ní sẹ̀rí àwọn anybody tó máa gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ tí ò jẹ́ sábà ti gbé nǹkan yẹn ti ṣe pòórá sọnù kò ní san padà àti wáyé kó ń lọ́gbọ́n nàkan àbọ́nà mi ìjẹ́ sábà ti tí nǹkan yẹn ti sọnù ńkọ́ yọ san eléyìí jẹ́ àdéhùn wọn lọ lẹ àmọ́ tùmọ̀ rẹ̀. lẹ́yìn rẹ̀ afọ onítìrà wọn abẹrẹ sí ní sọ fún wa nípa àdájọ́ tó tọrọ ma ẹnìkà ẹnìkà ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ méjì ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ sísọ yìgì ó sì máa ń wá pẹ̀lú lò wa wà láàrin wípé tá a bá sọ nìkà ìtumọ̀ owó gángan ní òkùnkùn wá sórí ṣé igi ni àbí ìbóbìnrin lò ṣé igi ni àbí ìbóbìnrin lò àwọn èyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé igi ni wọ́n máa sọ pé nìkà nàkàhà yẹn ń kẹ́kọ̀ọ́ tẹ́ǹkìhù gbogbo ẹ̀ túmọ̀ sí sísọ yìí eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù nígbà táwọn kan sọ pé rárá o gbogbo àti bá ti sọ nìkà ohun tó túmọ̀ sí ni bíbó obìnrin lò bíbó obìnrin lò àwọn ẹni tó sọ pé ẹ má sọ nìkà ohun tó túmọ̀ sí ni yìí wọ́n ní gbogbo nakaha tó wá nínú alukur'an ní tí ń tọ́ka sí ni yìí sẹ́yìn bá mọ àyà kan tó ní nakaha ẹ̀ mú wa ọlọ́ni fankihu ma taba lakum minan nisa ṣé ẹ fẹ́ ètò bá wù yín nínú àwọn obìnrin ni àbí ẹ máa fẹ́ ètò bá wù yín nínú àwọn obìnrin ẹ máa bá lò ṣé fífẹ́ ni àbí fífá lò. ẹtọ mú mi wá wàlẹ́ tẹ̀kẹ́fù máa nàkàhà àbá òkun mi nìṣẹ́ ìlànà pàṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin táwọn bàbá yẹn ti fẹ́ àbí ẹ gbọ́dọ̀ bá àwọn obìnrin táwọn bàbá yẹn ti bá lò rí lò ìwọ ni. méjèèjì méjèèjì níbi náà. يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات أيها الوابود تباب في أمور الوابود لبن ثم طلقتموهن من قبل أن تمسوهن lẹ́yìn náà tẹ wá kọ̀ wọ́n lẹ̀ ṣáájú kẹ́ ẹ tó bá wọn lò ọ wà bẹ̀rẹ̀ fìlà pípé kí ni tuma rẹ̀ fífẹ́ kìí ṣe ìgbádùn náà wọ́n á sọ kọ́rọ̀ ọlọ́dún á sọ pé fala tahillu lahu min ba'du hatta tankiha zawjan ghayrahu tí obìnrin tọkọ bá ti kọ sílẹ̀ ní kíkọ lẹ́mẹ́ta kò tó tọ́ sí ọkọ yẹn mọ́ títí yóò fi lọ́kọ míì ni àbí títí tí ọkọ míì ó fi bà lò èwo ni náà ẹ wá sọ̀rọ̀ sílẹ̀ bá tẹ fẹ́ mọ kọ́kù á títí tí yóò fi lọ́kọ mi ní àbí títí tọkọ mi ò fi bá lò lọ́kọ mi ò fi bá lò. wọ́n ní àdìsá nẹ́bà Muhammad sọlọ́bà sọ̀rọ̀ ló dé ká mọ̀ tùmẹ̀lẹ́ pé kìí ṣe títí tọkọ mi ò fi fẹ́ nítorí ẹ̀ka lára sọ́ra àti wọn níyàwó tọkọ máa já kíkẹ́ẹ̀tì púpọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọba pé mẹ́ta pàtó pé mẹ́ta yẹn. obìnrin yẹn ti wọ fún títí tí ọkọ mi ò fi fẹ́ tí ìbálòpọ̀ ó ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkọ mi kò tún wá tó pé kọkọ mi ò fi kọ́ ọ́ lẹ̀ fún ọ nítorí tó bá jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ والمحلل له ọlọ́run láàrin ẹni tó fẹ́ sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ dẹ̀tọ́ àtẹni tó fẹ́ sọ dẹ̀tọ́ sọ̀rọ̀ pé yé wa tó nítorí ẹ̀ ló ti jẹ́ pé àdìsá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àtẹnà pé ó lè fẹ́ lómi ó lè padà sọ́dọ̀ ọkọ̀ alákọ̀ọ́kọ́ mà àti àyàdókọ́ rùsẹ̀yìn lẹ́tẹ̀kí wọ̀tẹ̀dókọ́ rùsẹ̀yìn lẹ́tẹ̀kí títí tó o fi tọ́ oyin rẹ wò tí wọn náà fi tọ́ oyin rẹ wò tààlù kágbé ìyàwó kan wọn ti ṣe garagara wọn ti kọ́ lẹ́lẹ́ mẹ́ta tó wọn á lọ́kọ mi wọn á ní kò tó pé kọ́kọ́ lẹ̀ kọ́kọ́ fẹ́ padà àfi kọ́kọ́kọ́ bá lò náà kò sì tún gbọdọ̀ bá lò nítorí kí òun tún lè padà sọ́dọ̀ rẹ̀ àwọn tún jọ máa gbé gbé òrèké gbé òrèké ṣètò nìkan tó dàrin tiwọn náà rò báyà lẹ́yìn ogún ọdún báyà lẹ́yìn kìíní kan gbaná ṣé ó wù ẹnìkan pé gbọ́dọ̀ pé ìyàwó tó náà lẹ́nìkan tún kọjá lórí rẹ̀ báwọn ó tún á padà wá bọ̀ ó tún á máa sọ agbádá pé adúpẹ́ kékeré tòǹtòrí kí ẹni tó bá lórí kó lè bá a lórí láti lọ bẹ̀rù Ọlọ́run. òfin ọlọ́run ọlọ́run bò ṣe nítorí ká lè gbọ́ ká lè fetí pàlàbà rẹ̀ o because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kan tó ń bá yàn lọ́kàn jẹ́ jù òun náà ní kó ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́rọ̀ ọlọ́run gbogbo wa ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ tí ó wà tí ò ní gbòòrọ̀ láti fi ń pààrọ̀ nú rẹ̀ ezeke fi ń tún ayé sí because àwọn kan tá ń rí oní ẹsìn wàhálà pọ ó ti ẹ ẹ ẹ dákun ó ti ṣẹlẹ̀ sí kọtọ gbọkàn tá a fẹ́ dájọ gbọ báwò nígbà tí ìdìbò afẹ́ wọná rọrùn Ọlọ́run bá ṣòfin kalẹ̀ táwọn lẹni náà tí wọn sọ pé ẹjẹ àtàkùnfin ọlọ àgáàrí tún mẹ ẹ̀kọ́ ẹsìn tá à ń kọ́ yẹn òfin Ọlọ́run ni kó ti dè wọ fún ọ wọn dẹjú rẹ lẹ títàlùbọ wọ. òde kórìí ló pé garagara ọmọdé yẹn lè fi bóbìnrin wí dúpọ̀ ọkọ lẹ̀ lọ́dún àwọn amọ̀sẹ̀sẹ̀ kọkùnrin ni wọ́n gbọ́dọ̀ adọ́kùnrin kọ́ obìnrin pọ̀ láyé lọ́dúnmọ̀ sí kọ́ kàlí lọ gánmú kan lórí títí nísìn tí lè mọ ọ́ afẹ́ bóòlù fi tó ẹni tó fẹ́ lọ́kọ́ ẹni tó ṣe wàá níyàwó ti ma bẹ́ẹ̀ ti jọ ń ṣe sùúrù fúnra yín o ti máa bi tí ọ̀dá sí ọmọ ibi tó dáa sí ọwọ́ àti wánawánà gánagánà wánawánà ọkọ̀ ọ̀lẹ̀ ó pé mẹ́ta péré ọwọ́ ni ẹ dákun ẹ̀jọ́ tí kò sọ́nà kò sọ́nà abáwọlé ni kò sábàdá sí. a lè rí nínú àwọn tí ò bẹ̀rù ọlọ́run bá wọn tí àwọn ti fún wa lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn mẹ́ta tòkẹ́ máa múra kẹ́ gba lọ́ọ̀yà lọ́bẹ̀ bá ti tó dà tí wọ́n bá yẹ rojọ́ wọn adé ọlọ́njọ́ pé ní àmọ́ lọ́wọ́ sòfin torí kẹ́ni fi sí pàlàbà ẹ wọ́n ẹni tí òkú pẹ̀lú irú ọ̀ràn bá wọn ẹ̀rú ọmọ bàjọ́ pèsè pé wàá lẹ tó kú pẹ̀lú torí di eléyìí báyìí tí wọ́n bá ti dárúkọ nẹ́kàá ń tó súnmọ́ jù túmọ̀ sí ìbálò á rí kankan tó tọ́ka sí lára bọ́rọ̀ tó ṣe wà. torí ẹ̀ àmọ́ yìí pé ara ẹ̀sìn wa náà ní kéèyàn fẹ́yàwó ara ẹ̀sìn wa ní kéèyàn lọ́kọ torí ẹ̀ kò sínú tó kẹ́ ẹ máa sọ torí ẹ̀ ló ti jẹ́ ikú wá nu hadith ilé tó fẹsẹ̀ rinlẹ̀ wípé tí èèyàn bá ti lè gbéyàwó ó ti pé ìdajì ẹ̀sìn rẹ̀ kó bẹ̀rù Ọlọ́run lórí ìdajì tó ṣẹ́kù torí ẹ̀ náà ló ti jẹ́ pé lóòrèkóòrè àmọ́ rẹ̀ nígbà níyànjú ẹ̀yin tẹ́ ti fẹ́yàwó ẹ fẹ́yàwó ẹ̀yin ti lọ́kọ ẹ kìí ṣe nítorí pé nǹkan kan àmọ́ nítorí pé ẹ̀sìn wa ni yàtọ̀ sílẹ̀ yẹn fẹ́yàwó náà ni ó dínà ọ̀pọ̀lọpọ̀ aburú nínú ìgbésí ayé rẹ̀ òní ó ṣílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ oore fún ẹ nínú ìgbésí ayé rẹ̀ torí lọ́sàn àti lóṣù àwọn kan tó lè ba ayé rẹ̀ jẹ́ lọ́wọ́ àmì nípa pé agbọn jíjẹ́ ẹranko nínú jíjẹ́ èèyàn ó pè fún pé kò níyàwó nítorí pé tójú bá rí ara ò ní gbé jẹ àwọn àríkùrì tó ṣe é kún àwọn àwùjọ wa lọ́tún lọ́sì bí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ti sọ ara wọn di tí wọ́n fi ń ṣe ìpolówó ọjà eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú bàjẹ́ nínú ìtàn bàbá ńlá wọ ọmọ ọgbà yìí kan lónìí kò sí ọ̀nà tábìlẹ̀ dé tábìlẹ̀ dé ná kí àwọn aburú wọn kọ́ mọ̀ máa àfi ká ṣègbéyàwó yàtọ̀ sí pẹ́sìn wa ni ó tún dènà aburú pípọ̀ torí délé ló ti jẹ́ pé nínú tó tọ́ka sí pé ó náà ní kò fẹ́yàwó ẹni tó bá sì fẹ́yàwó ẹni tó dájú ó náà ní pé orí rẹ̀ ti pọ̀ orí rẹ̀ ti pọ̀ nítorí pé ìwọ ti ṣèrànlọ́wọ́ nì láti mú kí àfojúsùn anabi wa Muhammad sallallahu alaihi wasallam kọsẹ̀ tòró ni a máa fẹ́ àwọn ìyàwó tí a nífẹ̀ẹ́ sí táwọn náà fẹ́ràn yìí láti jẹ́ bímabíma. Bima torí pé òun fi púpọ̀ wa òun fi ṣe fáàrí níwájú gbogbo àlùmọ̀jọ́ gbẹ̀dà òkèèyà kìí sàwọn ọmọ àlè lànàbí òun fi ṣe fáàrí àwọn ọmọ tó bí lọ́nà tó dà kìí sàwọn ọmọ tó bí tó pàtì tí wọn mójútó bí Islam wọn ṣe dà àwọn ọmọ táwọn òbí mójútó tí Islam wọn dángájíà lànàbí sallallahu alaihi wasallam wọn fi ṣe fáàrí torí délé ó ń bẹ nínú nǹkan tó pè é ó kẹ́kọ̀ọ́ àwọn èèyàn dìde ràn yẹn lọ́wọ́ tí èèyàn bá fẹ́ fẹ́ àwò tí ò lágbára láti ṣe. torí ẹ ẹnìká díì ẹ̀sìn wa òun náà ní ṣègbéyàwó. àdìsí alákòókò ọjọ́ àdìsí Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ọlọ́run ọba kó yọnu sí i.

wọ́n máa ta pọ́npọ́n látàrí tí wọ́n rí àbí látàrí tí wọ́n gbọ́ àbí látàrí tí wọ́n ń ṣàkíyèsí. àwọn náà ló súnmọ́ kí wọ́n sì tètè zìnà àwọn náà ní lọ́pọ̀lọpọ̀ tó máa péjọ tó máa ń sọ̀rọ̀ láàrin àwọn akẹgbẹ́ wọn tó bá jọkùnrin kọjá pé ọ̀rọ̀ ẹ̀yà kejì ni wọ́n á máa sọ lóbìnrin tọ́bájú obìnrin kọjá pọ̀rọ̀ àwọn èèyàn oríṣi kejì ni wọ́n á máa sọ lọ́pọ̀ bẹ́ẹ̀ ni pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá ti fẹ́ yàwó wọ́n kàn ń dàgbà lọ generally àfi wọ́n ń dàgbà dànù wọ́n ń dàgbà lọ so ètò wọ́pọ̀ jù ní pọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa sọ ọ̀rọ̀ àwọn obìnrin kọ́dà sísà kan tí mo ti ẹ̀ bá sọ̀rọ̀ kọ́dà alákọ̀ọ́rí kan ni kọ́dà sísà kan sísà yìí náà ni sísà tọ́ba ti ń bọ̀ ọ́ gbé bàbá sísà. bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn náà ní ọ̀rọ̀ méjì jọrọ àwọn ọkùnrin lọ èmi ìlẹ̀ máa sọ pé tọ̀ gbogbo bó ń ṣe gbìyànjú bí ẹnìkan kọ́nu sóhun òun sì ti dé four hundred ń five kò sí ìbẹ́tù tó lórí tìrìsì èmi lè sọ pé alákọ̀ọ́rí kan tó ti ẹ̀kọ́ nu tó lúwa rẹ̀ nígbà nípa lọ rí bàbá olúwa rẹ̀ lọ́ba tó sá tó ọwà ọwà nọ́mà nítorí pé kálukú akramakumullah ọkọ nìyá wọn ní tí wọn fi bí wọn ìyàwó ni bàbá tiwa náà ní tí wọn fi bí wa so ara ń béèrè fún àti gbẹrù gbèsè bẹ́ẹ̀ tí ọba sì wá ọ̀nà láti gbé ń dára ń fẹ́ bára lọ́nà tọ́tọ́ ara lè fi tipátipá wà lọ́nà tí ọ̀dà ìdí tí ìzìnà fi máa bẹ̀rẹ̀ torí ẹ̀ tó ti jẹ́ pé àwọn ọ̀dọ́ nínú dáadáa tí bàbá máa ń ṣe fọ́mọ rẹ̀ kùnrin fọ́mọ rẹ̀ lóbìnrin ó náà ní kẹ́ẹ̀dẹ́ fún níyàwó kan lọ́kọ̀ kọ́dà lábẹ́ òfin ṣẹ̀ríyà bàbá ẹni yóò fẹ́ ìyàwó fọ́mọ rẹ̀ níyàwó alákọ̀ọ́kọ́ máa fẹ́ ìyàwó kan wá tó ọ̀rọ̀ ló kù sí lọ́ọ̀nì mọ́yàwó àkọ́kọ́ tọ́mọ rẹ̀ ọ̀fẹ́ ọ̀ nínú ojúṣe ìwọ bàbá yìí kò mú ìkó fọ́mọ rẹ̀ lè torí kò sí bàbá kan tí ó gbádùn tí ó fẹ́ ká pé ọmọ ọmọ lékún. lágboolé tó ń hmm, lábẹ́ àbúradà zina. ǹjẹ́ ó wù nípa tọmọ ọkùnrin àtọmọ obìnrin bẹ́ẹ̀ kìnnìkejì wọn bá bímọ láyé kọjá lábẹ́ àbúradà àwọn bàbá àwọn àyà àwọn nínú wọn máa dùn ọ̀nà yòówù ọgbà àwọn àwọn àdìgbò àdìgbò àwọn grandpa ara rẹ̀ àwọn grandma òfò lẹ́kọ̀ọ́ máa zìnà lẹ́ńkójọ tẹ́ gbádùn ẹ obìnrin yóò ṣe tuntó tó a gbé ìyàwó lọ́mọ yín fẹ́ tó fi dikẹ́ látara bẹ́ẹ̀ lẹ́yìn náà ti bàbá ẹ di bàbá bàbá obìnrin ìyá yẹn ló ṣe tuntó tó bá pẹ́ sí yé pé ọkọ lọ́mọ ní ìyàwó lọ́fẹ́ làwọn náà fi di ìyá àyà ìyá bàbá torí ẹ̀ ká kíyè sára ẹ̀sìn kò sí ń tọ́da tó àbí tàbá kọ yìí táwọn yorùbá ti gbẹ́sìn yìí wọ́n sọ pé ayé ti bẹ́ẹ̀ táyé bá ti yí lọ làwọn ọmọ bá wọn yí lọ tí wọn èyí ti fi di ọ̀dà torí ẹ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ Ànábì sallallahu alaihi wasallam dojú ọ̀rọ̀ kọ wọn tó bá sọ pé wò ó sì kọsẹ̀ yanjú o ti kàwé parí o kàwé tó ń wá sẹ́ni ṣe ń sọ náà lọ́wọ́ àtòbí lọ kó yúbọ ọmọ kù náà náà wà wọ́n fi ń ok ẹni tí o ti tẹ̀sí wá ní pé ìdí lè tó fi ẹni tí ti tẹ̀sí wá o ti kọ́ sẹ́yìn o kìyàmẹ́lẹ̀ ẹ́ẹ́. ètù ni kíní jésù gan ọ̀rẹ́ àwọn yorùbá lé ẹ láì ṣẹ̀ṣẹ̀ tọ́ni lọ́tà tiwa ṣètọ́ni kọ́ sí lè sùn kẹ́ má tutù kutù ẹ̀sẹ̀ torí pé sùn lọ́dọ̀ yorùbá ò sàkán ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a máa bọ̀ tá a máa fún ní àwọn ìjọba dìmáàdì mo rò pé yé wa ọlọ́run sọ pé a'udhu billahi ẹ̀ fa idha qara'ta al-Qur'ana fasta'idh billah. من الشيطان الرجيم ọlọ́ni ẹ máa sáàdì ọlọ́ níbi àbúrò àṣetán àṣetán ní sọ̀rọ̀ ẹ̀tí wa ọ̀tá wa inna ash-shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwan ọlọ́ni lọ́ta yín ní àṣetán tẹ́ ẹ bá mọ̀ torí náà ẹ mú lọ́tà tọ́lọ́ ti mọ̀tá rẹ lọ́tà tó tún agbóyan fún tún á lọ kó didi orúkọ bọ́tà ẹ wàá gbé lọ sórí ta ike esu o gbogbo jẹ wa fún ọ o sẹ́wọ̀n kọ́ rẹ̀ wọn ṣé ìwà jọ rẹ̀ rẹ̀ ń jòlù wọn ti jẹran tẹ́ wọn lọ kó didi orúkọ fún ṣètọ́ni tọ́ba pé ṣètọ́ni bá lè sùn láṣà ọ̀tọ̀ ṣètọ́ni ọ̀tọ̀ lè sùn ṣètọ́ni ọ̀tá tiwa ni esu ń gan ọ̀tá wa ni gbogbo ọ̀sà ọ̀tá wa ni bọ̀dà àwọn Yorùbá àmọ́ tó ṣe wọn ọ̀rẹ́ wọn lè sùn kọ́dà láwọn ìlú Yorùbá ilé wà tó máa ń pè lẹ́sì irú ẹ̀ wà ńlẹ̀ yìí wọ́n chẹ́ǹjì ẹ̀ ni wọ́n sọ ìdílé bankọ́lé torí di eléyìí báyìí aṣọ ìtọ́ràn ọ̀tá wa ni o torí àkọ́rọ̀kọ́ wa àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ bá wa wí o kò sí ìtumọ̀ àkókò àkàmà dàgbàdà rẹ̀ akíkọ̀tì ẹlòmíì ti ti wọ thirty three kọfẹ́ yàwó tọ́ba tún sọ̀rọ̀ yàwó pé ah, ó ti kù díẹ̀ mo dẹ̀ tún yọ̀ǹ yọ̀ǹ kì bá o tí gbogbo róró ara rẹ ti ń tán bẹ́ẹ̀ kó tètè sára kó sáfọ ọmọ tó ń ṣe má bà yí ara ẹ jẹ́ ẹlòmíì akramakumullah ó ń wọ fọ́tì kó tó fẹ́ yàwó yẹ àwọn pírójẹ́tì kan tó ní mo rò pé pírójẹ́tì sàárè àwọn obìnrin náà àwọn ọ̀dọ́ wọn ẹ̀tẹ́jẹ́ ẹ̀tẹ́jẹ́ burúkú yóò máa wúra rẹ̀ nítorí àtíkè àtíkè ti fi ń kún yóò máa fojú ń dán wọn pé gbogbo ojú ló ti di kó ti fa bàámu àtíkè ló ń fi fílì blank díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ń bọ̀ báyà àtíkè ò ní ràn má àbí kí la rí sísọ ọmọ táàtì lóníkàbọ̀ ń wọkọ̀ ní ti táàtì obìnrin eléyìí ti dàgbà gan a kí ló tún kù má kìí ṣe pé ọkọ alákọ̀ọ́kọ́ kú o kìí ṣe pé ọkọ alákọ̀ọ́kọ́ kọ́ lẹ̀ o ọkọ àkọ́kọ́ lọ fẹ́ ní thirty years ẹ because mo àti mo graduate mo ní láti ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ṣiṣẹ́ mọ́ ẹ iṣẹ́ kí ni. Ah, sùkú wọn yìí báyìí gan ọ da sísẹm gbèsè ayé ẹlòmíì o àti nítorí káwọn màmá wa wọn lọ sí sùkú náà ti tètè bí gbogbo wa sá ẹgbò rẹkọọdù lẹ́yìn tí wọn ké sùkú yún iná làwọn màmá yìí bá lọ ọ dájú pọpọlọpọ wọn ò ní ti bí gbà wọn bì. màmá tó fẹ́ gbé. àkọ́bí rẹ lóbìnrin òun sì wà ní twenty two mọ̀mọ́ yẹn ti pé forty àkọ́bí yẹn wá ń ikú òun fẹ́ lọ́kọ mọ́mì kéré ta right láàrin àmì sọ́mọ àbíyá ọmọ ló right rò pé ọmọ ìyá ti bí ọmọ ní eighteen ìyá wa ń declare àpọ̀ ọmọ twenty two sì ṣe kí ni àbá ìyá ìkàmọ́tù nìyí tẹ́gbà wa sí kàmọ́tù ẹ̀yin ti bímọ ní eighteen ẹ̀yin wa ń try láti sọ fọ́ ọmọ kó sì kéré ńgbà wa ni ó tó ńgbà wa di pé kò wú ẹnìkan mọ́ tó kùtà bá a náà lọ fi bẹ́yẹn ẹ̀dá kan ọmọ kẹtẹ ń bẹ ńlẹ̀ wa àmọ́ bọ́yá ẹ́ a'udhu billahi minash shaitan. ibi tá a ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n jẹ́ òbí ìrọ̀lẹ́ ayé ní táwọn fi ń si ọmọ wọn òbí tí wọn ò fi ṣe wọn gbogbo ẹ lórí sukuu rọyìn náà kò tí graduate ó ṣe graduate ni kò tí service tó bá dẹ̀ sáfíìsì náà máa wá sẹ́ àwọn ti yájú náà ọ tẹ̀tẹ̀rẹ̀ sẹ́ni náà àwa náà yẹ ká gba díẹ̀ owó tá a dẹ̀ ná náà àbí ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ní at the end of day ó darúgbó kó tó lọ ọkọ ẹ mọ̀ pé ilé obìnrin ilé obìnrin ẹni tí gbogbo yẹn ń padà kódà tó bá kún yàn gan yóò tún máa pèsè ní pé tó ẹjẹ ń sin náà lára rẹ torí ẹ ẹmẹjẹ àgbàtà àwọn ọmọ wa jẹ ntẹyìn ọjẹ ntẹyìn gbogbo ẹ ti kọ nǹkan kan kò sí tí ó tàtí rẹ nù wọn àǹfààní lè wa ń bẹ o bàtà aburú rẹ̀ pọ̀ aburú rẹ̀ pọ̀ gan we are muslim ẹ má jẹ́ agbàgbé ẹhẹn mi lè torí pé mò ń kẹ́kọ̀ọ́ òyìnbó kan kí wọ́n á gbàgbé pé mùsùlùmí lè mi tí ayé mi ò fi wá di báṣubàṣu tí ò ní nítumọ̀ màmá. àbí wọ́n lè ti fẹ́ sọ tọmọ tó ṣe kó graduate ó gba first class jáde àwọn èèyàn sì fẹ́ fẹ́ dádì rẹ̀ sọ pé òun ọ̀gbà kọ́ lọ sáfìs ó dé láti sáfìs skul tó ti jáde wọ́n nítorí pé first class student ni and a female for that matter àwọn gbà as lecturer ntí bàbá rẹ tó rí yẹn ó tó impress ẹ pé ah, mo mójútó ọmọ púpọ̀ náà ẹgbẹ́ yìí náà rí ní wọ́n ti gbà lecturer láyé tí ò ti tẹ́ nígbà tí tẹ́ náà tá a rí kí ni wọ́n á sọ wá tá a ju tọ́lọ̀ kọlọ̀ àní jùlọ dáàdì rẹ sọ pé ọ̀rọ̀ kọ̀ sọ́kọ wọn fẹ́ kọ́ hákò lórí ẹ̀ oríwà tó bá parí masters degree àbá ọmọ tó master ó tún first class nígbà tí ó fi wá parí masters tán ọ̀sẹ̀ nìkan kán tó wù mà wàláhì ọ̀rọ̀ gbèsè ayé yìí ó tó kọ́gbọ́n o ẹni tí nǹkan bá ti dé báyìí dáhùn fi tiẹ̀ kọ́gbọ́n akramakumullah ọ̀sẹ́ni tọkọnu sí ma ṣé wàá lè lọ́mọ àbí àwọn èèyàn pé mo gba ti ń sà mo dẹ̀ gbẹgbẹ́ àbí ẹ́ wọ́n á ní ọ́ àkó sàtífíkẹ́tì sẹ́gbẹ̀ẹ́ tó bá ti fẹ́ sùn lálẹ́ sẹ́wọ̀n kí i love you ọmọ àtọ̀ fún sàtífíkẹ́tì àgbẹ̀ i love you. ajẹ́ pé a ti èrè kan ìpera rẹ̀ lásán wí. èèyàn orí ti dàrú nìyẹn gbàtọ́ máa ń sọ fún páálí pé i love you eré akramakumullah ẹ mọ̀ pé tí àwọn èèyàn bá sì sọ ọ́ dà nínú àwọn òfin bàbá nǹkan kankan ń ọ náà bù ọ pé ṣé ìwọ ní ìsìn tó yẹ yálé mo ọkọ ah, àdájì mi ẹ̀yin náà sọ báyìí. gbẹnu tó àwọn dáàdi mi wá gbé bí lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ ká gbìyànjú ká ràn àwọn ọmọ wa lọ́wọ́ nígbà tí àsìkò nǹkan bá ń àsìkò rẹ̀ ká ṣe ìgbà tí ẹ gan yàwó because nígbà tí bá yàwó fún ìyàwó rẹ̀ kí ọ̀jẹ́ onífẹ́ ká ìjọ ṣẹlẹ̀ sí nítorí pé ìwọ náà àjíǹde ara rẹ ní ìsìn jẹ ó máa feel like a man unlike kó jẹ́ pé wọn náà ti dàgbà dànù ó ti slap gbogbo fámìlì yìí ní bí ọ pé wòye ẹ̀mí wòye ẹ̀mí wòye ẹ̀mí ìṣẹ́gbọ́ yorùbá yẹn ẹ̀hẹ́ àwọn ẹ̀wọ́n sọ pé sọ wòye ẹ̀mí kò ti wúyà wá wòye ẹ̀mí ó gbẹ ẹ̀mí bá wo ó ti yá jù ẹ̀mí bá wo ó ti yá jù iléyà pàdé iléyà mi tún tẹ̀lé iléyà mi tún tẹ̀lé iléyà mi tún tẹ̀lé gbogbo orun funfun ti ń wulẹ̀ lánàá la sọ pé mo róbìnrin kan sọ pé ńgbà ò ní wà kíárì mi wọn kàn máa wọ pé tí o bá ti tàwọn fámìlì tó ń yọ olú ẹ lẹ́nu pé mo sọ pé mo fẹ́ fẹ́yàwó. torí akramakumullah àwọn ọ̀dọ́ lànàbì fi tẹjú ọrọ kọ tó má sọ ike wọn bá yí jẹ ìranù pọ̀ táwọn àgbàlagbà ni àwọn ọdọ náà ni àwọn ọdọ náà ní ibà yí jẹ àwọn náà ní ìranù pọ̀ lára wọn ìranù tó pọ̀ débi kóbìnrin jáde ń wòwò báyìí wọ́n sì sí sí sí sí sí sí ó fi bẹ́ẹ̀ débi pé tọ́ tọ́. لا حول ولا قوة إلا بالله. àwọn ọkùnrin náà tó bá tiwọn débi pé àgbà ah, wọn ti sì fún wa dáhà náà gé zẹ́ẹ̀tì tòkòtò àwọn náà bá yọ tòkòtò kó ń bára bára jì pàǹtì lẹ́ẹ̀ máa rí omi tún yọ pàǹtì náà pé ẹwu awọ ẹdí òun bó ló ṣe ń bo ń bo ẹ là ìlà ẹdínlọ́wọ́ mo sì yí bẹ́tù torí ẹ ní ìgbà tí ẹ bá wá tẹjú lẹ̀ tẹ́ẹ̀jẹ̀ káwọn ọmọ ọmọ níyàwó tẹ́ẹ̀jẹ̀ kọ́ ọmọ lọ́kọ ìbàjẹ́ ò ti pọ̀ jù ìbàjẹ́ ò ti pọ̀ jù ìbàjẹ́ yẹn wà pọ̀ débi pé njẹ́ ọmọ kó àwọn ọ̀dọ́ ríra jù onífẹ́yàwó lọ́kọ ọlọ́mọdé ọjọ́ pé rúgbà náà là wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní sẹ́ẹ̀ bá bá sọ fẹ́ àgbà yàwó kí làwọn fẹ́ fẹ́ sẹ́ẹ̀ bá sọ fún obìnrin kí ẹ lọ́kọ ọkọ kí làwọn fẹ́ ni nítorí pé ní tí wọ́n máa ṣe látàrí pé wọ́n fẹ́ àwọ̀ àwọn ṣe ní tí wọ́n máa ṣe látàrí pé wọ́n lọ́kọ gbogbo ẹ̀ làwọn ti ṣe tòkí wọn ní bàbà after all táwọn bá tún fẹ́ yàwó responsibilities upon responsibilities tó níjà wọn free tó bá ṣe ranu tó bá ṣe gbogbo ẹ̀ tó bá fi dà fọwọ́ kó lò lóyún lúlù òní tó wíwọ́ tó wọn lu báibáì àwọn ti ṣe tó wọn ṣe wọn ò wọn ò fẹ́ responsibility àbúrò ẹ̀ dàrú ó máa tó sọ ni. Ah, obìnrin náà ń kọ́ omi kan sọ pé ah, òun máa bí ma bọ̀tún wọn ò ní lọ́kọ ó ti bí ọkùnrin ó tún fẹ́ bí obìnrin kan kọ́lọ̀ gbogbo ẹ̀ lọ́nà ìdìnnà tó ńgbà tí bàjẹ́ bá ti pọ̀ láyé kálukọ́ gbọ́ nínú ilé wọn wọn náà rí inú ilé rẹ̀ ọ̀rọ̀ àwọn àbúrò rẹ lóbìnrin tí ọ̀lọ́kọ ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ lóbìnrin tí ayálé mọ̀sù tó pé wa tó pé wa tó pé wa torí ẹ káwọn èèyàn sọ yẹ kán lọ́kọ kán lọ́kọ káwọn sọ yẹ kán níyàwó kán níyàwó ibi tó rí wa torí ẹ tó bá ṣe é pé àwọn èèyàn bá ń lọ́kọ bó ṣe yẹ wọ́n bá níyàwó bó ṣe yẹ iye èèyàn tí ó tilẹ̀ bá ti kọ́ fẹ́ báyé jẹ́ yọkọ̀kọ́ dínkù. kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí ó sẹ́kù bá ti báyé jẹ́ ó sì làákà ẹ̀. ìgbà lágbájá ti lọ́lé ọkọ̀ tàmẹ́dó ti lọ́lé ọkọ̀ tó ń ti jẹ́. òun náà tètè gbà fẹ́ni tí ọba fẹ́. torí ẹ anábì dojú ọ̀rọ̀ ikọ̀ àwọn ọkùnrin. torí kíni ọkùnrin ló máa ń fẹ́yàwó obìnrin máa ń lọ́kọ àmú nǹkan ní òfìrà rẹ̀ lọ́kọ torí pé ìtọ́ wọ́pọ̀ jù ní kọkùnrin ló máa ń kọ ọ́nú sóbìnrin pé mo fẹ́ fi ọ́ kò sì tí ì yípadà dì sí adúpẹ́ fọlọ́ àwọn kọ́ńtìrì kan bíi méjì bíi mẹ́ta wà táwọn máa tara àwọn jẹ kóbìnrin ló máa ń fọ́kọ̀ àwọn ọlọ́mọ bọ́ọ̀lù pọ́kọ̀ lọ́dọ̀ àwọn ti dorí kodò ń bẹ̀ẹ́ but generally ọkùnrin ló máa ń fẹ́ ìyàwó ìdí nu dáná bíi fi ń dojú ọ̀rọ̀ kọ àwọn ọkùnrin wọn ni man istata'a minkumul ba'ata falyatazawwaj ìdáhùn ìbéèrè lélẹ́yìí lọ́pọ̀lọpọ̀ máa ń béèrè pé gba owó gán-an lọ́yẹ kọkùnrin ọ̀fẹ́ yà wò ìgbà tó bá rí i pé o o o o lè bóbìnrin lò o sì lè gbé ẹrù rẹ̀ o lè bóbìnrin lò o sì lè gbé ẹrù rẹ̀ condition tó ní a and b ni èsì pé tìrẹ ń le lásán o lè fear à consequences or are responsible òní di pé ọbọbìnrin sùn ọ̀njẹ́yàwó rẹ oníkọ́ ọmọ bí o ti máa jẹun títí jẹ bákan ti lè lọ́gbẹ̀ẹ́ wá ń bí òní jẹ́ kó gbóbìnrin lé bàbá àmọ́ wò kísàkà kọ̀fẹ́ kàn wọ títí ẹ̀ bákan ti lè wá ń bí òní jẹ́ pé o lè gbóbìnrin sùn bàbá àjẹ́ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́gbàlé fún yín kò burú ọlọ́mọdé ẹ̀ ó lè gbé ẹrù ẹ̀ táwọn èèyàn á ń gbẹ́rù rẹ̀ lónìí ẹ wò báyìí ṣe wá bàjẹ́ lónìí tó ṣe kí ọ̀pọ̀lọpọ̀ ọkọ bí ọmọ ọ̀dọ́ náà ni àwọn anagẹrẹ sẹ́kẹ̀ ìyàwó ni ó tún máa gàrí ẹ̀ òpó náà ọmọ yẹn sáré lùbọ́ ó níyàwó ọ̀fẹ́ràn tó ń jẹ ó tún bẹ̀rẹ̀ sí ní kúùtù ọmọ ọlọ́mọ so gbogbo orú eléyìí àwọn eléyìí ọ̀yẹ́ kọ́ níyàwó ọ̀yẹ́ kan níyàwó rárá rárá nítorí pé condition òní pé o lè bóbìnrin lò o sì lè gbẹ́rù ẹ̀ tó bá lè bóbìnrin lò lásán tó lè gbẹ́rù ẹ̀ òfin torí at the end of the day obìnrin yìí báyìí oní ọmọ forí rọ. tọ́ba sáré ó ti fúnra rẹ̀ ni tọ́ba yó ọlọ́mọ bó ti rówó tọ́ba wẹ̀wù sọ́rùn ọlọ́mọ bó ti rówó tọ́ba rílégbé ọlọ́mọ bó ti rówó ọmọ gángbọ̀ bá yá tani ọmọ tọ́ ìyàwó yìí náà ni wọ́n dà lù báyà. a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti jìnnà sí Islam wọ́n máa pòwe ẹ wọ́n ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi má ìyẹn ọwọ́ ṣé wọ wọ wá lọ́wọ́ ìyàwó rẹ lọ́wọ́ kejì àníkó sojú ṣe járe wọn ni tọkọ bá fowó ẹ wọn ti pè lẹ tó fowó ọyọ lẹ kíyàwó fowó magi lẹ eṣìkàlà ń fọ ọdún kọtọ lábẹ́ òfin ọlọ ọ̀tọ̀ ìwọ ló gbé gbogbo ẹ ah, ọmọ tó mọ ọkọ ọkọ ah, gbólóhùn lágbára ọkọ <laughs> ìwọ ló gbé gbogbo ẹ ẹ wá wà á lànà lọ́lọ́ by the time tí wọ́n bá ti wà responsible ò ní ná kọ́bọ̀ àtúkọ́lọ́ ọ̀bọ fi àìmọye rẹ̀ kó fi san pọ̀ gbogbo etí wọn tún wá náà yóò tún máa bọ́ sábẹ́ fún òsè sàrà torí ẹ mẹni tọkọ aminkumulba ẹja bẹ́ẹ̀ni yẹ dẹdẹ wájú bàbá rẹ fẹ́yàwó fún ọ kò túmọ̀ sí pé ẹni tó bá dá sọ fọ́ọ̀bù ńkọ́ ni ọ palaru ẹ àti fẹ́yàwó fún ọ̀tẹ́jọ́ àti lè máa ṣàmójútó ìyàwó lẹ́yìn rẹ̀ lóṣù. ìyá ti kọ́ sọ fún bàbá rẹ̀ pé dáàdì tẹ́lẹ̀ máa gbé mi sọ pé mi fẹ́ fẹ́yàwó gbà yẹ ẹ̀yin lẹ́dẹ̀ fẹ́yàwó fún mi tó bẹ́ẹ̀ sì á máa kò sí kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ o bàbá sọ gbọ́dọ̀ wà very strict. àwọn ọlọ́mọdé àfimọ́ tí ó konú tí ò ní fẹ́ kan sí ọyá àti tòkòtò rẹ kó lé sẹ́sẹ̀ tani kó orí sí òṣù mọ́ ń béèrè kò sí sẹ́mi lè láyé wa èèyàn mélòó lọ́mọ̀ kọ́ ló ń kọ́ àkọọ́lẹ̀ pé ó lè ṣe oṣù wa kọ́ ló ń kọ́ fún un ẹ yà á lẹ́nu o ẹlòmíì ọba àgbà first class ọba àgbà class ọba àgbà pé part náà ẹlòmíì kẹ́yìn torí pé torí pé àwọn kẹ́nìkan ọ wà lọ́kì ẹnìkan àwọn akọ kí la mọ̀ tọ́lọ̀ kọ́ fáwọn. àwọn àti torí eléyìí ẹlòmíràn á kalẹ̀ ọdún mẹ́wàá lẹ́yìn graduation tó pé ọ anything o lè kọ́ sukùl náà ti gbàgbé ọdún mẹ́wàá yìí máa ṣeré torí di eléyìí báyìí tó bá gbìyànjú aláàánú lọ́lọ́ gbogbo ẹni tó wá graduate náà lónìí ṣe ń dán kọ́ sukùl wọn ṣe kọ́dà kórìí ọ́fíìsì ṣé bó ti ẹsẹ̀ fún tírénì mi ni tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ mẹ́jẹ̀ àjókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹjẹ́ agbìyànjú aláàánú lọ́lọ́ yìí sì ṣe dandan pé ńgbà wọn bá tó wá sí ti oṣù ní tòóní àbà ọ̀pọ̀ ẹ̀mọ́yé tí òsì ti oṣù tó ní ju ẹni tí ń retí owó oṣù lọ tẹ̀mọ̀ ká láàánú lọ́lọ́ torí di eléyìí báyìí a gbọ́dọ̀ lè ṣe ìwọ̀nba ìtọ́lọ̀ bàbá fún wa sí ẹ fi yókù lẹ̀ sí yín ní ká ìgbìyànjú ìyànjú yín kí ni ó bu jáde àti ilẹ̀ kọlọ̀ mani sọ̀tọ̀ àmì kọmọlùbá ẹ̀dá bẹ́ẹ̀ yẹ tẹ̀. ní Islam fẹ́ fà yọ̀ mí ni pé wọ́n gbà kẹfẹ́ yàwó fún yàwó wọ́n gbà kẹfẹ́ yàwó fún àdánwò wọ́n gbà kẹfẹ́ yàwó fún ṣìò àmọ́ kálukú pẹ̀lú wọn bá tọ́ba ni lèyọ́n fẹ́ ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ẹni tọ́lọ̀ ń gba rìsìkì láàyè lọ́dọ̀ rẹ̀ bó ti ṣe ní náà nípa ọmọ anáálé ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ àtọmọ lówó ẹni tọ́lọ̀ ń sì ní ká rìsìkì ó fún lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú bó ti ṣe fún náà máa anáálé ìyàwó rẹ̀ ọlọ́run ọ̀fẹ́ ọpẹ́ tonítìn ní kí wọ́n máa ṣe ń gbàtọ̀ lágbára bí rẹ̀ kò sí ní irú tẹ́lẹ̀ ní kí wọ́n máa ṣe ń gbàtọ̀ lágbára bí rẹ̀ torí ẹ kálukú pẹ̀lú òdi wọn bó ti lágbára tọ́ba ẹ̀kọ́ àmà ń ṣẹlẹ̀ ọ̀dà tó fẹ́ nínú àwọn ọ̀dọ́ wa ẹni tọ́lọ̀ ń fún lágbára bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́pọ̀ láti fẹ́ torí ẹlẹ́sìn ní wò sáré nígbà tí gbogbo àwọn òun sì fẹ́ kí ni kó òun ti ọjọ́ pé lẹ́jọ́ wáyé jọ́ dákun fẹ́yàwó jàre kí wò sí wọ́n gan ló ti káwọn náà gbọ́n tí wọ́n bá ti lọ báyìí kí làwọn náà ṣe wọ́n tẹ̀lé ọ ajẹ́pọ̀ ti jẹ́ sábàbí dáadáa kò ti jẹ́ sábàbí dáadáa a sì mọ̀ pé alihamudulilayi gbọ́dọ̀ àwọn ọ̀dọ́ yìí bàbá wọn ló ń tírè ní wọn ní sùkúl àwọn ọ̀dọ́ wà ní sọ́gbà wọn náà wọn ra wọn lọ sí higher institution alihamudulilayi ókè bọ́lọ̀ ti ràn ọ́ lọ tó fi rán ara rẹ sùn ọdún àti pé tó bá tún gbìyànjú àti fẹ́yàwó ọlọ́run tún ràn ọ́ lọ́wọ́ torí ẹ̀ gbìyànjú kò fẹ́yàwó ẹlòmíì wà tó yẹ kọ́kọ́ lọ rẹ̀ gán títí ìwé ti kà tó bá ń sàlàyé fún ọ̀tọ̀ níbi tí ọmọ rò tó bá ti fẹ́yàwó bá orí rẹ̀ lórí kó fíkì gbogbo ẹ̀kọ́ tán kọ́ ẹlòmíì wà tó yẹ kó títí àbá ti wọlé yóò sùn tí ó múná lọ tọba ti fẹ́ yàwó báyìí wà á rí bí ọpọlọ rẹ ń jí pépé ni because nísìnyí tó bá lọ gba páàsì jáde sùn ò níyàwó mẹ́ta ní òfin ọ̀rẹ́ àwọn tó bá ti níyàwó pé ọlọ́mọ bàtú lọ ẹ̀jẹ̀ kí wọ́n á gba páàsì irú eléyìí wọ́n á sọ pé kí náà ẹ gbà kọ́rọ̀pọ̀ yé ah, ẹ̀rí pé èèyàn ó ṣe kí ni èèyàn ó múra torí ẹ ọpàtàkì jama anabini sọ innahu aghaddu lil basar kò sí nǹkan kan tó lè rẹ ojú èèyàn lẹ kíkọ fẹyàwó kò ní jẹ owó kú o ní ìdíjà wọn sọ pé lágbájọ ń wò kú o ìdí ọkọ bọ sí ọ ni pé kò sí kíni kò níyàwó ókè kò níyàwó yẹn ṣé skills wa ni tó lè jọ ọmọ wò kú ọ̀daràn ó tún dáràn. torí ẹ àwọn ẹni tó níyàwó ẹnìkan ò lè rí wọn kò sí àwọn ojúmọ́ rí ah, ìwọ náà wò ó kí ni ń wò lọ́jọ́ gba ìgbẹ́ràn kí ni ń wò ni ń wò tó lọ náà mà kékeré ni ń wò. lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n ń òwò wọn irú àwọn tó tó tí wọ́n lé o àwọn náà wọ́n fẹ́ mú yàtọ̀ tó ti ìlà ọkàn fojú sọ ni kékeré ni òkú oorun torí pé wọ́n níyàwó kò sí nǹkan kan tó lè dé ká rẹ ojú wa lẹ̀ bí ìyàwó torí ẹ̀ lànà bí ọ̀sán lọ́wọ́ àdùsùn náà lórí tó o bá kan tó rí fírí torí pé tala tó rí o ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ àtúnwò ńlọrọ̀ tó wá pe ọpọlọ rẹ̀ tètè padà lé torí gbogbo tó gbé sára náà ń bẹ lára ìyàwó rẹ lọ lọba ìyàwó rẹ torí ẹ kò sí ní tó lè dé ká rẹ júlẹ bí ká níyàwó wọn á sọnù lè lọrùn kò sì sí ní tó lè mú ní sọ abẹ bí ká níyàwó àwọn ẹni tí ò níyàwó tó ti tó fẹ́yàwó tí ò fẹ́yàwó tán lágbára ẹ̀ ẹ̀rí báwọn ni ó rí ìrìkúrí kan títí wọ́n ti lé ẹjọ́ níyàwó ìdílé báwo kíni kíni tó rí títí pé kíni kíni bàbá rẹ̀ ẹ̀rẹ́ lómi tí kòkòtò rẹ̀ ti ga bàbá rẹ̀ àwọn tí máa ń wọ ṣẹ́ẹ̀tì sáà torí ṣẹ́ẹ̀tì dùnà <laughs> sí ní ṣẹ́ẹ̀tì so yọọ ma ó lè máa kọ́kọ́ lè máa ṣe sọ̀fà amadu àkàn lójú kan náà pé káwọn ọmọ bá fura ó lè lọ ìjókòó bàbá yìí torí pé ṣòkòtò ti ga. so eléyìí àmọ́wò ẹ̀tọ́ ní àwọn bàbá àwọn ṣẹ́ bàbá àwọn ṣẹ́ ìlú ẹnìkẹ́ ẹnìdẹ́rù wí ara ṣe ń gbà. ẹ̀yọ́ a torí ẹ̀ ẹ̀ ń ṣe ìbàjẹ́ òtún wọ́n níyàwó ilé níyàwó ìlú níyàwó kan níyàwó ìbàjẹ́ ò dẹ̀kù láyé gidigidi ẹni tó ń wá bàjẹ́ gan òkú tó bà tọ́ anábì ni wọ́n má làmìyàn tọ́pẹ̀ ẹni tí ọba wa ní kápá rẹ̀ ìdí rẹ̀ ń ṣiṣẹ́ wàláàkì kò lè gbẹ́rù tọ́ àlẹ́ yìí tó sọ̀rọ̀. ìtumọ̀ rẹ̀ náà nù pé ìdí ń ṣiṣẹ́ wà láti kò lè gbẹ́rù ẹ̀ àwọn ti di ti ṣiṣẹ́ kí ló tún fẹ́ máa ṣe sùn yàmù ìyẹn ti jẹ́ òkóbó kan gbé pépé wọ́n tún ní kọ́ máa ṣe sùn yàmù pé yé wa wọn lè rí kankan bí kú tẹ́lẹ̀ náà ìdí ń ṣiṣẹ́ tó o sì lóògùn tó fi lè sọ pé kídìrì ọmọ lè a àjẹ́ pé oògùn tí ọmọ bọ kápá rẹ̀ ní kíni ọ̀sùyà. tó nítorí pé ẹ̀jẹ̀ ń rọ̀n dáadáa nínú san ó máa ń mú kí aró tètè dáhùn báyìí táìmì tó ń jẹ bá dínkù nínú tí ẹ̀jẹ̀ rush lára bá ti dínkù á wọn bá nìdí ọmọ alẹ àbẹ́yìn náà ò rí inú Ramadan ìwọ̀nba ẹ torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé kọ́má ti sùn yá àfẹ́ iná ó lọ́wọ́ ìjà lọ́dà bí gbà wọ́n tẹ̀yàn lọ́dà. sallallahu alaihi wasallam ẹ wá dúró ẹ̀kọ́ dáná bí kọ́ wa mi. tálá kọ̀ọ̀kan ọ̀nà lọ́nà níta bá lè ṣe níta sí ní níta fi gbé káfíyàwó ọ̀dà táàbà wá lè táàbà ní níta fi gbé kàmẹ́sì sùyà sùyà múná insha Allah kìí ṣe títí láéláé o torí ẹni tí ò ní lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò ní lọ́la nígbà tó lọ́n bá ti fún ọ o ti kú ònípò ẹni tí ọmọ ẹ̀sọ̀ sùyàm náà kí wọn náà lọ sí ìyàwó ló. àríkàdé ti ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀. nínú tó wà ń bẹ̀ nípa nàbí sallallahu alaihi ó ní àmójútó eléyìí tó péye fáwọn ọ̀dọ́ nítorí pé tí a bá wa nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ nínú àná pé aṣíwájú wa ń fi hàn wá wípé ká má sànà láti di tí ò ní jọ́ máa wá ọmọ wa gangan lọ́yẹ ká sànà láti bì ọmọ wo ni ò ní jọ́ máa wá ọmọ tá a bá sànà láti bí ìyá lásán nírú wọn máa ní wọn yẹn ní bàbá ìgbà tó sì jẹ́ pé aṣíwájú wa ti mà wípé ọ̀dọ́ ara rẹ̀ yọ máa jí pépé yọ máa wóbi yọ máa wóbi ó sì lè má lè lágbára láti gbé bùkátà obìnrin tán ọwọ́ akọ́ ní tí ò ní náà nítorí ń ṣe sí náà gbogbo tí ò ní mú wa sí iná ní sẹ̀rí àtúkọ̀ wa àyàfẹ́ tó bá yapa torí ẹ̀ sẹ̀rí àwọn sọ pé kọ́ ọmọ ṣe nígbà tí ìpalẹ̀mọ́ rẹ̀ wà lára rẹ̀ ntòfi máa ba àti ṣe ń jẹ́ òun náà nípa ọmọ àti nínú ẹ̀kọ́ tuntun wa bẹ̀ òun náà ní mi ìdí mi iná ní nǹkan tá a bùkátà fún yàn láti kàn lọ fẹ́ yàwó pẹ̀lú rẹ̀ èèyàn tún gbọ́dọ̀ lè gbé ẹrù obìnrin tó nítorí jẹ́jẹ́jẹ́jẹ́ ló náà bá wà lé bàbá rẹ̀ wọn náà lọ sọ pọ̀ wọ́n ti rìlíìsì ẹ̀ fún ọ lọ gba oúnjẹ wá lé bàbá ẹ̀ tó bá gba ọmọ ẹ̀ á ah, ń di orí. ebi jẹjẹjẹjẹ bàbá rẹ ti ń bọ tẹ́lẹ̀ náà wọ́n lọ sọ pé ọ̀fẹ́ fẹ́ i love you i love you fa so result i love you nù. nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ òun náà ni pé a ti sọ pé ẹni tí ò bá lè gbé ẹrù obìnrin yẹn àmọ́dì rẹ̀ ń le kọ́ máa ṣe ṣìyà ẹni títí rẹ̀ wá lè rárá ń kọ́ tó sì lè gbẹ́rù obìnrin. ọ̀gbọ́dọ̀ fẹ́ yà wò nítorí pé tó ń bá fẹ́yàwó ìfìyàjẹni ni o tó bá ti mára rẹ ní àfúrà àmọ́ olówó eléyàn pírẹsidẹ́ǹtì rẹ ráì láti lọ fẹ́yàwó nítorí tó bá fẹ́yàwó ọ̀sọ́nà tó fi ní fìyà jẹ obìnrin ẹ ti jẹun tán ẹ tún mu gbogbo àwọn oúnjẹ tó dáa tó dáa lẹ tún jẹ ókè. Okay ara obìnrin náà jí pépé yẹ̀ẹ́ sì rọ̀ bẹ́tẹ̀bẹ́tẹ̀ ìyàwó bá ní wọ́n máa ń fọwọ́ rọ ọ lọ wọ́n máa ń gbọ́ rẹ lánàá ló bá rẹ́rìn wọ́n máa fi túmọ̀ gbárí balẹ̀ ọ̀dà jẹ́ lọ tẹ́bẹ́rì má tẹ́bẹ́rì kankan o má tẹ́bẹ́rì kankan o lẹ́yìn wọn pé kò síjọ́ tí wọ́n kù ńkọ́ tí ò ní padà kú àṣírí òtù ìyàwó bá rí i pé àǹtí òun ló ń tọ́ làwọn kí sọ́wọ́ ti rojọ́ fẹ̀yìn bàbá bàbá màmá màmá tó gbọ́n ẹ̀sì yẹ yìí pé àǹtí òun ló fẹ́ òun sọ sí àǹtí òun tí bá wù kí ló ṣe wọn tí èsì pé wúrẹ́ bu ọjẹ àbákúta ni àbí kékeré kan ó ti wá yé báyìí ìwọ tó ti mọ̀ pé jìrè ìtẹ́jú pẹ̀ jẹ bá gùn mú lọ́ba lọ wá ni. tí kìnìún kan lọ́ba lọ títí tó fi pọ̀ gbádùn ẹ torí lábẹ́ òfin ọlọ tí àwọn bá fẹjọ́ sùn tó a sọ pé ọkọ yìí ò lè bọ́ kò lè bọ́bìnrin lò kí ni wọ́n fi ọkùnrin tó máa halẹ̀ ṣe irọ́ ọlọ́pàá lọ gbogbo tó máa kó sọ́dọ̀ ọgbà ọkàn yìí náà ní ojú ọgbà wàhálà eh, ẹ tó ṣẹlẹ̀ ni pé àsìkò òjò arolú àrè ṣe lọ sí kòkòrò ẹyà tó dásìkò ẹ àsìkò ẹrú ti dé orí ẹrú tọdún yìí ọbẹ ọbẹ ọbẹ lè ṣe ká kọlá ọlẹ jọ dásìkò ọyẹ ọyẹ tó dé àbá ẹrú wé ẹwọ wé kò rí kankan sí sẹwọn kọdún kan ti pé mi ó tù wọn ó kì í kí wọn láǹfààní táwọn ajé pọ̀ fẹ́ni tó ṣe pé at the end of the day láti padà tù yín kánà sẹ́wọ̀n pé tóbìnrin wọn bàjẹ́ nítorí pé ọ̀nà wo inú wọn fi bá tiẹ̀ jẹ́ ẹ sani o tún fẹ́ fẹ́ má ṣe ẹnìkan tó gbé tó kún bọ̀ ẹnìkan kò ní fẹ́ fẹ́ amọ́kùnrin àti kìnìún ṣe máa so èso wọn tún fẹ́ àwọn tún fẹ́ àwọn tún fẹ́ àwọn tún fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmóbìn à wọn ní kéèyàn nìkan ti fẹ́ gbé lẹ̀ kó tó rọ́ kọ́ńkọ́ lọ́pẹ́ díẹ̀ torí ẹ̀ṣẹ̀ rí àwọn ìpè tó bá yẹ pé tì rẹ̀ ń ké ṣiṣẹ́ wọ ọmọ òlẹ̀ ṣe wàhálà má jà ń pàtà o àmọ́ ìgbà tọkùnrin yẹn sọ kókó ọlọ́la abáríkè lódodo lásìkò ọyẹ ìdí rẹ̀ máa ṣiṣẹ́ obìnrin ń tú láti yóò ṣe àsìkò ọyẹ ni ọmọ ṣe sùúrù dà pé yé wa eléyìí túmọ̀ sí pé ẹni tí ò lè bóbìnrin lò rárá rárá kò gbọ́dọ̀ ikú òun lọ ṣe kò gbọ́dọ̀ ikú lọ sá fún àti ikú wọn fẹ́ yàwó tó láti sàn o tó láti rí lọ padà tú náà ni ẹ tó tó bá tú obìnrin ọmọ gbogbo yẹn láti rí irú rẹ̀ o muttafaqun alayhi al-imam Bukhari àti Muslim ló gbà wọn so ẹja dúró ń bì adéṣe lọ́sùn ọba àwọn ọ̀dọ́ wa wí o pípé káfẹ́yàwó káfẹ́yàwó nítorí pé ẹni tó dáa jù nínú àlùmọ́ yìí wọn là nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam wọn gan lọ́pọ̀ jù lóbi bó wàá là wà táwọn àmàdájú. téèyàn ò ní fẹ́ yà wọ́n gbogbo tá à ń parọ́ mọ́ làtìrì rẹ̀ ti tú báyìí sòkò ní kíní kan ní ẹ̀rí pé sùkúù ọdún mẹ́ta ní ndí márùn mẹ́lòmíì lọ kọ́ọ̀sì ọdún márùn ndí mélòó mẹ́lòmíì lọ tẹlomi di ọdún mẹ́jọ lè lásà njẹ́ ò lọ fẹ́ dúró dà dákun lọ fẹ́ yàwó jáde ọ̀kan kan lọ́wọ́ torí ẹ̀ ká gbìyànjú. láti rí i pé àwa náà ti ń tọ́ ẹ̀ka sí lásìkò tọ́ ẹ̀ka sí kọ́nà ọ̀bẹ lẹ́dàá akókò àlùbáríkà sínú ìgbésí ayé wa kọ́nà wa lọ lórí àti máa ṣe ń tọ́ da ó lé wa jìnnà sí gbogbo ń tí ọ̀dà tó ń tó bá níbẹ̀rẹ̀ kù sí. ẹni tó bá fẹ́ fẹ́ obìnrin tọkọ kan ti kọ́ lẹ̀ àbùkátà ká máa béèrè kí ló fà tọkọ alákọ̀ọ́kọ́ ti kọ́ lẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé ńgbà míì ìbanilọ́kànjẹ́ ìfẹ́ sọ ojú egbòdò tún ní nígbà tí ọba arígbóbìnrin bá wù ọ̀fẹ́ fẹ́ẹ́ tó bá fẹ́ mọ kí ló tú òun àtọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ká yóò bẹ́tà kó béèrè lọ́dọ̀ ẹ̀ lómi yóò ṣe lọ́dọ̀ obìnrin yẹn gàgbọ́ náà. Alẹ́ kò sọ. Rárá, òkè sẹ́kọ̀ọ́. Yóò rí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. lórí ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ a sì mọ̀ kó pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n kà jẹ́ ọkùnrin ni wọn ò lè ara wọn tí o ti tọrọ yóò kó nǹkan ọ̀lẹ́ nǹkan ọ̀lẹ́ nǹkan ọ̀lẹ́ irú eléyàn pọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀yà kan àwọn obìnrin kìí sàtàtúntà àtàkùrùkù náà táwọn yorùbá náà dá o lágbọn pé ẹ kò obìnrin gba mẹ́ẹ̀ẹ́dógún ẹsùn ní kọsùn àti parí ẹ sílẹ̀ ń parí ọjọ́ bó ti parí Thank you rárá o ti fara mọ́ nígbà tí èdè kẹyàn gbọ́ ẹni tó kó pípa bọ sùn ó lo owó rẹ èmi ìtọ́ wa fẹ́ fi jà ọ̀rọ̀ rẹ̀ wọ́n jí lọ́mọ lọ́wọ́ wọ́n á ní ẹ̀dá kù wọ́n jí o jíwò ọ̀tàn òfin ọlọ́run ẹ̀ńtọ́ yáwó rẹ̀ ó gbọ́dọ̀ sábà bófin ọlọ́run ti sọ àní báńkì ti yà lọ lábẹ́ òfin ọlọ ẹnìbọdì tó kó fún bí ìṣojúlówó owó rẹ ní ọdà padà ó ti yà wọn gbọ́dọ̀ dà padà. tó ń ti gbé báńkì yẹn èsì ń tẹ́ máa fi dùnnú kó oyin lọ bẹ̀ ọ́ èsì ń tí ẹ wà nù rẹ̀ sẹ́nìkan á pè yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó a ní à ah, àgbẹ̀ni ah, mo wa intercontinental ẹ̀ kékeré kékeré lọ́wọ́ á lè rí bákan kọ́ lọ́dọ̀ àkókò sáré ìrọ̀ gbọ́dọ̀ fi hàn pé o kórìíra rẹ̀ kọ́lọ̀ má kí a kú lórí bá a yọ́nu sí tọ́lọ̀ tẹ̀lé o ẹ̀túlá ni ó gbé wa lọ kówó sí báńkì bí nìsín tó bá kówó sílé ẹnìkan lè wá gbà lọ́wọ́ tí wọ́n mọ̀ pé torí rẹ̀ ló ṣe wà fọ́ọ̀ láti lọ kó rẹ̀ pamọ́ bẹ̀ èyí ṣe ń torí gbogbo ayé ṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ máa hàn bẹ́ẹ̀ lẹ́mìí wa ní òní tí kájẹ́ pa kú lábẹ́ pa àti tọ́lọ̀ ọ̀fẹ́ náà kàlẹ́ kò sí. ẹni tó wá fi owó kalẹ̀ wọ́n ti ọdẹ àdéhùn pé lórí ìpàdé báyìí láti máa fún ìwà déèrè sí ẹni tí ó lè ní ẹ̀sìn ìwà ìbàdàn tó bá ti lórí ìwé tó ń jọ sí tí o bá ti wá di ẹgbẹ́jà tó ti lọ sí o ẹni tí àti owó fún tí mo ti bí tẹ̀lé fún náà ni wọ́n á jábọ̀ sí èmi káàkiri wá ìtumọ̀ wá jábọ̀ yóò ti lọ wá fẹ́ dàbí pé àtẹnu tí ó yá ọjọ́ lówó tí o lọ́wọ́ lọ bí tẹ̀lé èmi torí ewu tó ń bá jábọ̀ sí báyìí. kò mi sẹ́ni tó kó kalẹ̀ ń ga lówó ni àti pé sọ pé ẹni tó yá lówó àwọn méjèèjì ní jọ ń ṣe business owó lélẹ́yìí gbé kalẹ̀ eléyìí ló ń ṣe ló ń rọ̀nà ẹ̀. tí ọ̀la ti jábọ̀ kán withdraw owó kán withdraw owó yẹn torí lábẹ́ òfin ọlọ́run eléyìí wọ́n ń pè ní almudaraba wọ́n ń pè ní alqirad so ẹ̀yin gbowó kalẹ̀ ẹlòmíì ọmọ àfi sòwò condition níta ẹ bá ní kọ́ máa kówó rà kọ́ máa fi gbà ní ọmọ àfi ọ̀nà tẹ bá ní kọ́ máa gbé gbà ní ọmọ àfi gbà tí o bá ti takò àwọn condition tẹ lé kalẹ̀ tí condition tẹ náà ti lé kalẹ̀ o bá takò tọ́lọ̀ tí kankan bá sowó yẹn kò ní sábàtì tí o bá ti jẹ sábàtì tẹ bá ti sòwò tó bá jèrè. ń lọrọ gbàmà pín báyìí báyìí báyìí tó bá já sófò tí èsì sọnù tó fò fi tẹ́lẹ̀ olówó ni ó forí rọ àdéhùn tẹ bá wá ní pé oṣooṣù ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọdọọdún dé báyìí láàmà rìvíù wa tí ọba wá ẹlẹ́tọ̀ àti withdraw mú yẹn nítorí pé tẹ́ ẹ̀ bá fura owó yẹn padà sọ kí ló ń kanra sí owó rẹ ni débò rẹ ni wọ́n fẹ́ ṣe fún ọ àìmọ inú lẹ experience lórí pàtó lówó tó lè fi sọ́ọ̀dì kankan kí ló ń fà ní ọgbọ́n tá a gbọ́n lórí tá a lówó tá a lè fi mú jáde ẹnìkan sì gbowó wa onítọ̀ ọgbọ́n rẹ o ọ̀ya ẹ jẹ́ kí ọgbọ́n yẹn kọ́ hàn ṣebí wọn náà lọ wá jánu wọn ní ọmọ bó ṣe lọ ọmọ kó kíní kan wá kódà tá a bá ṣe bísíǹsì ẹ ọdún méjì mẹ́ta kódà tí yẹn bá lówó ni ọ̀rọ̀ àkókò five million ni èmi pẹ̀lú rẹ di partner láti lé conditions kalẹ̀ tí ọ̀tá kò tọ́lọ̀ oṣooṣù láàmú sírò owó ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ má ṣe lọ́dọọdún tó máa pẹ́ ẹ̀ ọ̀pẹ́ nàìjíríà làá wà so àsìkò yẹn ó gbọ́dọ̀ wá tẹ́tẹ́ ntí tí máa ń ṣe business ibi tó rí bá ti ń fọ ibi tẹ́lọ̀ bá ti ń dùn gbogbo ẹ̀ lọ́wọ́ àtàlà a sì máa yí dáa jẹ lérè a sì pín a gbọdọ̀ sáláì mọ condition tí ojú owó gan wà torí kọ́ mọ̀ jẹ́ pé yóò wá dàbí ọgbọ́n fún wa pé ṣebí mo ti ń ṣe ààrẹ lérè ojú owó ti sọnù irú rẹ̀ tún wà nàìjíríà mi tí ó jẹ́ pé ojú owó yẹn ti sọnù ọwọ́ owó ti ń fún yín yẹn ní fi ń pa yín lẹ́nu mọ́ tòǹtòrí ẹ ojú owó náà fẹ́ máa rí tòká tó máa sọ̀rọ̀ profit tó bá kọjá ló fi rà níbo lọjà náà wà á lọ wò á sì kà á sì sírò owó rẹ ó pé èrè tó lé lórí rẹ dà èrè ńlá wà máa pè eléyìí jẹ bó ṣe jẹ ọ̀kan tó wà tó máa ń ṣe tọ́ta kò fi ọlọ́ nísìnyí gbé one million kalẹ̀ <laughs> ẹnìkan ṣe business yóò hàn nìkan gbé one million wá. táwọn máa fi ṣe business àwọn máa fún yín ní five five thousand lóṣooṣù lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí owó tẹ́ gbé fáwọn while ojú owó yẹn kankan ò sí jọ́tẹ̀ bá fẹ́ gbẹ̀ẹ́ tún gbà rìbá burúkú nìyẹn mo rò pé yẹ wa rìbá gidigidi ọ̀yàtọ̀ sí nǹkan tí báńkì ẹ̀sìn kọ̀tọ́ lábẹ́ òfin ọ̀nà náà parí kò kò yé mi. àwọn lóbìnrin tó fẹ́ lọ́kọ táwọn òbí rẹ̀ sọ kó kéré tó ní iye ìgbà kan tó lè dúró dà ó ní iye ìgbà kan ó ní òwò wò pé mi lè dúró mi sì lè jẹ́ kí wọ́n bà tèmi jẹ́ yóò rojọ́ wọn fún gbogbo fámìlì mo rò pé yé wa ìjẹ́bù sì ti rí wọn sọ lẹ́nu ọkùnrin ti mú àmọ́ ti torí ẹ láàmú ìjọba rí kó mú náà ṣéèdì náà dáàmú náà àlékún sọ gbà bẹ́ẹ̀ tóbìnrin bá jẹ ẹ kírípótó ẹsẹ pé kò lóògùn ó lóògùn lóògùn wọ́n sì sábẹ́ fún wọ́n fi bá ya ọ̀nà yẹn sí wàhálà ọkùnrin dídì rẹ̀ wá ṣiṣẹ́ rárá ó lè níyàwó pẹ̀lú pé kó ti sọ bóńsẹ̀ rí bóbìnrin tóbìnrin bá wá gbà kó wọn bá dáná wọn bá tọ́jú ilé ìṣù àlà sẹ́mi kóbìnrin ò ní wá rí ìdàlámù lọ́la ṣé bó ti ṣàlàyé fún ọ kó tó di kó fi parí. kò nídìí kò nídìí gbogbo àtẹjù lásán sí jẹ́ kí wọ́n rí rèkúrì pé nǹkan ọmọkùnrin kéré oògùn tí ó jẹ́ oògùn irọ́ láti tán fi bàtàrà wọn jẹ́ nà àlékún. Thank ẹni tẹ̀ dẹ́ máa ń tà kò sí ọ̀rọ̀ iye iye báyìí pàtó lẹ lè fi lé iyekíye tẹ bá fi lé lọ́ńdà káràkátà kò sí tó burú mẹ́ àti tó kọjá lẹ́ ń tà èso owó lẹ fún yàn lẹ fẹ́ gbèlè lórí ẹ̀ èrè kan pọ̀ jù nínú sẹ́ríà èrè kan ò sì kéré jù kò sì sẹ́ríà jẹ́ wúlọ́rùn nínú sẹ́ríà nínú àṣà yorùbá lélẹ́yìn wa wàlẹ́ẹ̀kìn èrè yẹn kò gbọ́dọ̀ jẹ́ pàdé lóbi kò gbọ́dọ̀ jẹ́ ìpàdé lóbi èrè o gẹ́gẹ́ bí àwọn pàdé òfò tá a máa ń sílẹ̀ yorùbá yìí lẹ́kì gbogbo ń tẹ̀bá ń ta ẹ̀wọ̀ ẹgbẹ́ òfò àwọn onírú ẹgbẹ́ òru àwọn ẹlẹ́fọ̀ ẹgbẹ́ ẹlẹ́fọ̀ àwọn típà ẹgbẹ́ ontípà àwọn búlọ́ọ̀kù ẹgbẹ́ onbúlọ́ọ̀kù tọ́ọ̀ bá ti fẹ́ ṣẹgbẹ́ wọn wà poli tẹ̀rẹ̀ á wọ́n tilẹ̀ wọn dilẹ̀ bàjẹ́ tó yọ wá jẹ pé àwọn náà ṣe pàdé ìpàdé àti fara ní aráàlú péye dáhùn àtẹ̀fọ́ ni o ẹjọ́ bá ti ta lẹ́sà dáa bí ó ti jẹ́ fún bí ó ti jẹ́ fún wọ́n tún máa ṣépè fúnra o nígbà tó ti pẹ́ dilẹ̀ ọ̀ndẹ̀ ní òfin káwọn ẹgbẹ́ kan kìí ṣe túláàtì nàmbà fẹ́ẹ̀nì kìí ṣe nàmbà túláàtì àfi tilẹ̀ Yorùbá yìí wọ́n ti lọ kórin tẹ bíríkìlẹ̀yà kíkọ̀wé gbé òkú wọn lọ kó ńgbà tó ti kó sìmẹ́ǹtì kalẹ̀ wọn kó gbogbo so tó bá ti báwọn ẹgbẹ́ àdánù ìlọba bí kí ọjà ọmọdé mi bẹ dèrè o ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ nítorí pé òfin ọlọ sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ gbọ́dọ̀ rọra ẹ lọ lórí àtẹsẹ lọ àti láti takùtọ lọ ẹ bára ní àwọn èèyàn ọlọ́wọ́ bọ̀ bára ní àwọn èèyàn kálukú pẹ̀lú bọ́ba ṣe pé àìwọ́ lè kọjá fifty naira lẹ́gbẹ̀ẹ́ rẹ nìkan ní kí n mú thirty five àti ló burú mi gbọ́dọ̀ bí káràkátà ti wà ṣebí kò dáyìn ti lọ́ra ibi kò ti rí mi kí ló dé tó fi jẹ́ pé dáyìn bá ti wá débi dáyìn ti gbarọ́ ẹ wà lẹ́nu yín ti kù ẹ tún máa ti pè fúnra yín nígbà tí pè dilẹ̀ sòkòtọ́ lábẹ́ òfin ọlọ ọjọ́ bó ti dẹ̀ àlè ó kó wọn lẹ́kùn. kò sí tọkàn bàbá àwọn ọmọ lọ́dàrún torípọ̀ náà sọ pé ọ̀la ti zero wa zero two wí zero ọ̀fọ̀ ara ẹ̀rọ ẹ̀sẹ̀ kan ò ní ìrù dàlú mi. yóò bá rẹ̀ sí pé torí ọmọ ọba dára ó ti dókọ̀ tiẹ̀ ni tó wọn ní di ẹrù rẹ wọn ní di ẹrù bàbá rẹ wọn ní di bàbá rẹ wọn ní di ẹrù lẹ́yìn náà bàbá ti sórí fún ẹ náà o ti ogún nǹkan lọ́dọ̀ rẹ wọn á fẹsẹ̀ ìbàjẹ́ kí lọkàn bàbá kò sí tọkàn bàbá wọn ló ti rà rẹ ẹgbẹ́ wọn àrí. Yóò rí Mùsùlùmí kí n kí káàbọ̀ wá ṣé wọ́n rí ní abọ́ nǹkan rò á ṣé wọ́n mùsùlùmí máa ń kí káfíìrì pé happy new year lọ́jọ́ sunday happy weekend pékin àwọn òbí rí mùsùlùmí tó sọ tẹ bá sì rí ẹsọ pé kọtù weekend begins week begins ilẹ̀ ẹsọ weekend sáwọn ẹlẹ́lẹ́ níjẹ́ òní weekend. Saturday níjọ́ ni west virginia sunday lẹ́yìn náà kí la fẹ́ fi gbogbo eléyìí sí rubbish lákòókò jùmọ̀ sí ẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu